وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار نيتي يدوقف الله يا شيء صلاة فوى النبوة محمد صلى الله عليه وسلم لا دا صلاة يوم بان وراء إلى النبي أتى صحابة أتي قبوة tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam títí tí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alkiyama lẹ́yìn náà gẹ́gẹ́ bí ìṣe wa ní òwúrọ̀ ọjọ́ khamis báyìí tí a máa ń ní ọ̀rọ̀ ráńpẹ́ tá a máa ń pè ní hadith khamis èyí tí a gbéyẹ̀wò lé ní insha Allah subhanahu wa ta'ala ó ní ọ̀rọ̀ ìkànnú àwọn onímímọ̀ ìkàn sì tún ní nínú àwọn onímímọ̀ ní tó ṣe pé yóò tiẹ̀ máa dá lẹ́kọ̀ọ́ kan ìpé ká máa gbé àgbéyẹ̀rò àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan nípa àwọn àfáà báyìí náà síkálukú wa táàjọ máa ṣàǹfààní mẹ́ tó yẹ ká tún máa sọ̀rọ̀ tó ṣe pé èyí tí àwa táà ṣàǹfààní mẹ́ jù òun ni àwa talabatul ilm àwa ọlọ́mọ kéwú àwa táàrin lójú ìlànà mímọ́ kọlọmọṣà fi ìmọ̀ rẹ̀ kó fi ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa kó fi ìmọ̀ náà kó fi kẹ́ kálukú wa kó ṣàlékún mímọ́ wa kó sì ṣàlékún ìgbìyànjú wa sójú ọ̀nà ọlọ́run àwọn kan wọ̀nyí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àbùkátà sí ká máa gbọ́ púpọ̀ ìyẹn lè jẹ́ ká lè máa mọrú àwọn ẹni tá a fẹ́ jọ àádẹ́ lè máa mọrú àwọn ẹni tá a rin ìlànà wọn ṣèyẹn ní òbí jẹ́ pé àgbéyẹ̀wò tá a gbéyẹ̀wò láàrin ìṣẹ́jú díẹ̀ náà ni torí kìí ṣe tá lè sọ tán òun náà ni pé man huwa al-imam al-bukhari man yín nínú al-arba'una an tẹ́ bá ń ka lọ tẹ́lẹ̀ ń ṣe mọ́rọ́jà ẹ kàn mọ́ gbọ́rọ̀ wá Bukhari àdéṣe kàkálì ní tẹ́ mọ́ sọ náà. man huwa al-imam al-Bukhari al-imam al-Bukhari tẹ́ mọ́ ń ka hadithi rẹ̀ yìí ó yẹ ká mọ̀rú èèyàn tó jẹ́ kálukú wa náà ká tẹ̀ lè wo pé ẹ̀kọ́ wo ẹ̀yọ kan wo méjì wo mẹ́ta wo làwọn ló wà lórí dìímù pé áá ìlú àbáyé ti tó rè ìgbà míì máa ń bẹ tí yóò bá mọ bí yẹn ṣe tó yóò ní mí àwọn èèyàn bá mọ sọ̀rọ̀ ẹni náà èèyàn mọ mọ lẹ́ni àpọ́nlé o àmọ́ yóò níbi tí ó mọ nígbà yàyàn àmọ́ téèyàn bá mọ bí yẹn ṣe tó èèyàn ó ṣe mọ̀ pé á àṣẹ nìyí tó báyìí àmọ́ jẹ́rí reality kan ni pé gbogbo ń tààtò sọ fúnra wa lẹ́nu nípa rẹ̀ Imam al-Bukhari alayhi rahmatullah díẹ̀ kínkínní ni torí pé gẹ́gẹ́ bí pákókò díẹ̀ náà la máa ń lò fún rújòkó yìí bó ti ẹ̀ ṣe pé bá lọ àkókò díẹ̀ náà wọ́n bá ní ká lo dídí mọ̀hádọ́rọ̀ tí ó lo wákàtí méjì wákàtí mẹ́ta èyí ó sọ sọ sọ sọ nípa Imam Bukhari yóò sì mẹ́nu kó bẹ́ẹ̀ torí pé ibi tọba lọ sí fẹ́ sọ̀rọ̀ pa Imam Bukhari ọ̀ nímọ̀gbà tó ọmọ sọ̀rọ̀ pa tíra rẹ̀ tán fi ní ọ̀ ní Sahihul tọba lọ́bẹ́ sọ̀rọ̀ ń pa tíra sahihul bukhari tó fi padà máa sọ̀rọ̀ ń pa al'imamul bukhari ọ̀nímọ̀ tí a bá ti wà ló mẹ́ kó mẹ́ pé òun kẹ̀bẹ́ sọ̀rọ̀ ń pa pé iṣẹ́ wo ni hadith annabi fi ń lapa lórí wa hadith annabi lọ́bẹ́ sọ̀rọ̀ ń pa rẹ̀ tó sì fi nítójú wọ́n tó nú tíra ọlọ́run dákun mọ́jú tẹnu wa jáde ọ̀rọ̀ tí ó jẹ́ pé ìfẹ́ inú tá bù fún àbí tá yọ kú ọlọ́run ṣọ́wa kú níbẹ̀ o ẹ̀yin náà tẹ́ sì gbọ́ wa ọlọ́mọṣà sọ ní kálukú wa kó ṣọ́wa náà kú níbi àṣìgbọ́ man huwa al-imam al-bukhari ibi tí ń ti máa ń dá aká gbé ni pé ó yẹ kéèyàn ó mọ wọn ó yẹ kéèyàn ó ṣe kéèyàn jẹ́ wọn ká mọ wọn alhamdulillah ẹgbẹ́ mi bí awwal ti ń bẹnu al-arba'una gbogbo aláborúkọ wọn ní ní pípé عندك الإمام الإمام النووي عليه رحمة الله طبع الحديث الأول تفسر فانية حديث عمر بن الخطاب رضي الله تعالى عنه إما تقول يعني رواه إمام المحدثين أبو عبد الله أها محمد بن إسماعيل ابن إبراهيم ابن المغيرة ابن بردزة البخاري هذا هو الإمام البخاري أركوا أنا kunyatuhu abu abdullah ni wọ́n ti mọ́ ń pè bàbá ní kọ̀ọ̀kan wa ní abu muhammad abu yusuf abu shu'aib abu abdurrahman abu abdullah abu sulaiman bá ti mọ́ fún kọ́ wá pé bàbá wa tàbí tí wọ́n fọ́ ẹlùkọ́ ẹlòmí inú àwọn ọmọ wọn pé bàbá wa àbí tí bàbá wọn ó kàn ní kúníyà tọ́lọ́ bá ní káwọn tó kẹ́kọ̀ọ́ mímọ̀ síwájú débẹ̀ bí i ah, èèyàn mọ́ ní kúníyà láì jẹ́ pé ó kọ́ ọmọ téèyàn bí gan-an bẹ́ẹ̀ láṣe mọ́ ìkàlẹ̀ imam al-bukhari ní abu abu abdullah amórúkọ wọn gangan ni muhammad orúkọ wọn ni mara muhammad bàbá tó wá bí wọn là ń pè ní ismail wọ́n tó wá jẹ́ ọmọ fún ibrahim ibrahim tó wá jẹ́ ọmọ fún al-mughira al jẹ́ ọmọ fún bardisba ìkan náà wọn ní ìmọ̀ ńgbà tí wọ́n fẹ́ sọ̀rọ̀ pàlì Imam Bukhari alayhi rahmatullah kálí mọ̀ pé a máa ń yọ ìmọ́lẹ̀ jáde lára òkùnkùn al-Imam Bukhari rahimahullah bàtàwọn àfáàfẹ́ sọ́kì ilẹ̀ ìpìlẹ̀ ìpìlẹ̀ wọn ike ẹni tá a pè tá a bardisba yìí wọ́n lẹ́ni tẹ́ ń wo ohun majusiyun mata aleha majusiyun mata aleha majusi ni ẹni tí ma ń bọ náà ní orí tó sì kú lé lórí náà nù ẹ ọmọ tí bàbá yìí wá fi ilẹ̀ òun là ń pè ní almara almughira almughira yìí àwọn afọ́ aláàtìtún lè pè ní almughira almara المي almìíràn bíkẹ́sì المي almìíràn yìí òun wá lẹni tí ó kọ́kọ́ tiẹ̀ lóun fẹ́ gba islam nínú gbogbo àwọn ìran tá a dákọ̀ yìí ìgbà tí almìíràn wá gba islam ó gba islam lọ́wọ́ ẹnìkan tá ń pè ní yaman kí lápò pẹ̀rẹ̀ jọmọ́ yaman yamanu yìí òun náà yaman pé ní yaman bukhari al yaman al-bukhari al-maba al-ju'fi ẹni náà ló dà gẹ́gẹ́ bí pé a ká pè ní baálé àbí àbólórí àbí ká pè lọ́ba àbí ká níta bá lè pe àbí gọ́vùnà lápè òun ló jẹ́ olórí gbogbo ìlú tá ń pè ní bùkọ́rọ́ nígbà náà ìlú tá ń pè ní bùkọ́rọ́ yìí àwọn aráàlú yìí làwọn èèyàn wá tó bá sí ẹni tó bá ti jáde láti bẹ̀ òun ni wọ́n máa ń pè ní al-Bukhari albayan wà rẹ̀ ó dàbí ìgbà tí àwọn àfà lọrin wa náà lẹ́nu kí ni ogun náà mọ́ ń jẹ́ lẹ́nu al-alori ṣe tó wá wá láti Bukhara a mọ̀ pé wọ́n ní al-Bukhari ṣọ́ bá pè ní yàmánu yìí tó jẹ́ al-Bukhari al-Ju'fi ọwọ́ rẹ̀ ní al-Mughira ti padà wá gba Islam mo rò pọ́nrọ̀ náà yí báyìí ọlọ́mọṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ìgbà tí ẹni tó jẹ́ àlùmọ̀síyọ́ gba ìsìláàmù tán òun ló wá bẹ̀rẹ̀ sí ní fi ìsìláàmù pa àwọn ọmọ táwọn náà wá ń bí ní ìsìláàmù fi wá dọ́dọ̀ Ibrahim àtọ̀dọ̀ Ibrahim ó wá padà tún dé ọ̀dọ̀ Ismail àtọ̀dọ̀ Ismail ló ti wá dé ọ̀dọ̀ Muhammad yìí tá ń pè ní al-Imam tàbá ń ka tẹ́jẹ́ máa lè mọ́mù Bukhari gbà mí ẹ̀rì tí ó túnmọ̀ pé wọ́n ní aljọ́ọ̀fẹ́ almáàdá aljọ́ọ̀fẹ́ in tó bí kí aljọ́ọ̀fẹ́ kó wọnú ọkọ̀ alìmọ́mù Bukhari òun náà ní ẹni tá ń pè ní yamanu yìí lè máa dá nítorí pé àwọn bàbá bàbá alìmọ́mù Bukhari alayhi rahmatullah ẹni tó yọ wọ́n kúrò lóko ẹrú òun lẹ́ni tá ń ní yamanu yìí òun lọ bá tá a dákọ̀ tán lẹ́ẹ̀kan ta lọ́wọ́ rẹ̀ ní alìmọ̀fẹ́rọ́ ti gba islam ó gba islam tó ń sì yọ wọ́n kú olóko ẹrù ìyẹn náà ló padà ń bí kí al-Ju'fi kó padà mọ wọnú orúkọ imam al-Bukhari torí pé àwọn ẹni tó ní al-Ju'fi òun náà ní al tó jẹ́ wálí Bukhara al wà dẹ́ lójú àdìgbà imam al-Bukhari a máa ń ṣàfihàn àwọn náà sọ́dọ̀ wọn ló ń jẹ́ sí táwọn afọ́ àbábẹ́ dárúkọ àlìmọ́bù Bukhari wọ́n ní mọ́wúlá ni o kí náà wọ́n pè wọ́n jọ mọ́ mọ́wúlá kí ẹgbẹ́ táwọn afọ́ máa ń pè ní mọ́wúlá ìyàtọ̀ ń bẹ láàrin tí ẹgbọn katira kan òun ni ẹrú tó ṣe pé wọ́n ti rà á kúrò ẹrú àwọn tó bá wá rà á kúrò ẹrú ni wọ́n wàá mọ ṣàfihàn ẹ̀ sí pé mọ́ọ́lá fúlàn èmi fulani, fúlàn àbí mọ́ọ́lá bàní fúlàn ẹni tó ṣe páwọn lágbájá mi wọ́n rà á kúrò ní oko ẹ̀rú wọ́n máa ṣàfihàn ẹ̀ sínú mọ̀lẹ́bí wọn àmọ́ lè mọ́jà rẹ̀ bí wọn láti ìpìlẹ̀ albayanu wà dẹ́ albayanu wà dẹ́ so àtàrà ìjẹ́múlá ni alìmọ́mù Bukhari rahimahullah ni al-Ju'fi ti wọnú orúkọ wọn yìí tún túnmọ̀ sí pé àṣẹ́ntán pé ní alìmọ́mù Bukhari alayhi rahmatullah àtẹ́rú èèyàn àtẹ́rú bí tán tún ti jáde rí ọlọ́wọ́n bó wá bí tàbùkú wọn ọ̀gọ̀rọ̀ àwọn onímọ̀ ìsìláàmù táàwà mọ́ rí táà mọ́ ń ka ọ̀rọ̀ wọn lẹ́ni táà ń gbókọ wọn lẹ́ni àwọn tó pọ̀jù nínú wọn mọ́ọ́lá yìí àwọn tó pọ̀ jù nínú wọn kí lákùn méjọ mọ́ àmọ́ ò là ọlọ́run ọba ló mọ ibi tó fẹ́ gbéṣẹ́ rẹ̀ ta níbi tó ọlọ́run ọba fẹ́ mọ gbé ka náà nù tẹ́bàdẹ̀ ń fi ń wòde nínú àwọn tí wọ́n mọ ran ìmọ̀ ìsìláàmù lọ́wọ́ ẹ mọ̀ rí wọn pé ọgọ́rọ̀ ọgbà àwọn ọmọ àtẹ̀kúta dìde ni àwọn ọmọ àtẹ̀kúta dìde kálukó kan wò ó pé á ẹ̀dẹ́kọ̀ ọmọ tèmi náà kẹ́kọ̀ọ́ ọmọ tèmi náà fẹ́ kéwù pé kálukó ti bẹ̀rẹ̀ náà àmọ́ ká mọ̀ ọ̀rọ̀ àyà síbẹ̀ nítorí àwọn òbí tá a fẹ́ lọ́kọ̀ yìí أني أنت أقبض منك الإمام البخاري عليه رحمة الله الإمام البخاري نحيف الجسم يتعد وصرا وطبي بابرا لا الإمام المخاري يتعد لارا تتعلم على ما تتعلم لا بالطويل ولا بالقصير الإمام المخاري عليه رحمة الله كيتن تو غارورورو كيتن كورماله اكو واني وتو تشنال ايلوين يا تال امام البخاري جاري عليه رحمه الله àwọn ibi táwa fẹ́ lọ láàrin ìtọ́jú díẹ̀ tá a la fẹ́ sọ̀rọ̀ rí ni pé min akhbari imam al-bukhari min akhbari imam al-bukhari nínú akàmọ́ mú oríṣiríṣi nǹkan wá ní kí làwọn ìró tá a tiẹ̀ gbọ́n parí tá ń ní al-imam àwọn ọ̀rọ̀ wo àwọn ọ̀ràn àwọn ọ̀rọ̀ wo ṣé ìtàwọn èèyàn sọ ń pa wọn ní àbí ìtàwọn gẹ́gẹ́ jẹ́ fúnra wọn ní àbírú èèyàn wo láàrin tá àtẹ́ ń pè náà Imam al-Bukhari kí làwọn ọ̀rọ̀ tá a gbọ́n pa wọn ìkan náà ọmọ kẹwàá Imam al-Bukhari alayhi rahmatullah tó yẹ pé túrò ẹni yìí ni tíra tá ń pè ní Sahihul Bukhari fi jáde à ń pè ní al-Farabri al-mada al-Farabri al tán lọ bí ninety thousand tí ó gbó wọn tó yẹ pé wọ́n ní wọ́n ní àǹfààní àti kọ́ tíra yìí lọ́dọ̀ Al-Imam Al-Bukhari ẹni tọ́lọ̀ ní kó tọ́tọ̀ ọ̀tọ̀dọ̀ rẹ̀ dọ́dọ̀ wa lẹ́nu òun náà lẹ́ta ń pè ní Al-Farabri almaada Al-Farabri rahimahullahu ta'ala olùsọ̀rọ̀ yìí ó olójú àláyà nábì wa ń bí òun pé ah, ńbo ni wọ́n lọ ń tiẹ̀ olóhùn ah, bá ní kúlùtù muhammad ibn ismail al-bukhari ah, ó ní wítí mi ń lọ lé kéwù mi ń lọ́dọ̀ muhammad ibn ibn ismail al-mada al-bukhari al-ju'fi ọlọ́dọ̀ wọn ni mo ń lọ ọlá nábì wa ń sọ pé faqal aqri'uhu minni salam aqri'uhu minni tó bá ti dọ́rọ̀ muhammad ibn ismail ma bá ń sálámọ̀ sí rahimahullah rahmatan wasi'a àwọn àpẹẹrẹ yìí tá a bá ń gbọ́ nípa àwọn onímọ̀ èyí tí mo ń tọ́ka sí ni ipò wọn jàlálà wọn mọ̀kánà wọn bí wọ́n ti kàǹkà tó àti bí wọ́n ti tó òní olómọ́ntọ́ka sí ọ̀dọ̀ àwọn onímọ̀ farabiri tí wọ́n gbọ́rọ̀ mí náà rahimahullah ta'ala ó ní ra'aytu محمد بن إسماعيل البخاري رحمه الله في النوم خلف النبي صلى الله عليه وسلم ó ní mo tún wá sunrun mi ìgbà tí tún lálàá bá tó rí al-imam al-bukhari rahimahullahu ta'ala ó nígbà tí ma wá rí lójú àlá mi mo bá rí lẹ́yìn annabi wa muhammad sallallahu alaihi wasallam ta annabi lọ níwájú tí al-imam al-bukhari rahimahullah ta wọ́n rí tẹ̀lé annabi wa muhammad sallallahu alaihi wasallam ó ní wa annabi sallallahu alaihi wasallam yamshi kullama rafa'a qadamahu وضع البخاري قدمه في ذلك الموضع orí tí wọ́n rí pé ibi tá nàbí bá ti gbé ẹsẹ̀ rẹ̀ kúrò báyìí déédéé ibẹ̀ gẹ́lẹ́ ó ní al-Imam al-Bukhari rahimahullah olówó mọ̀ gbẹ́sẹ̀ lé ibi tá nàbí bá ti gbẹ́sẹ̀ tiẹ̀ Bukhari ó ti gbẹ́sẹ̀ rẹ̀ lé tó bá ti gbẹ́sẹ̀ tiẹ̀ kúrò báyìí al-Imam al-Bukhari àwọn ti mọ̀ gbẹ́sẹ̀ wọn síbẹ̀ àwọn àpẹẹrẹ yìí ìjọ tá a bá ń lálàá tá à ń rí àwọn nǹkan báyìí àpẹẹrẹ dáadáa láàrin parú àwọn èèyàn irú àwọn alábáyà àwọn èèyàn lábẹ́pà alámàtul albani alayhi rahmatullahi rahmatan wasi'a tí ó kí ń gbà káwọn náà táwọn náà gbọ́kúrà alimọ́lù albani alayhi rahmatullah àwọn tí ẹ ń sokó nígbàtẹ́ nínú náà rí tiẹ̀ fún wọn tó ayé tí wọn ẹni òun pè wọn ní obìnrin gan níjọ́ náà wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ lọ́wọ́ ni wọ́n máa ń rìsíìfù kọ́ọ̀lù àwọn èèyàn láti dáhùn ìbéèrè wọn bẹ́ẹ̀ ni yìí ṣe pè wọlé ní ẹgbẹ́ ṣe bẹ̀rẹ̀ sí ní nàárẹ̀ tìkí nínú yẹn alimami alubani alayhi rahmatullah wọ́n gbọ́ kiri ìjọba yìí wọ́n bẹ̀rẹ̀ kún ni wọ́n bẹ̀rẹ̀ kún tẹ́gbà tí wọ́n sọ̀rọ̀ ọ̀gán ni in sorry for your ikhwa ẹ̀yàn tẹ wá kéw ní kálukú yẹn máa lọ níbi tẹ́kọ̀ọ́ parí sí njọ́ náà nítorí pé njọ́ tí èèyàn bá ń rírù nǹkan báyìí àpẹẹrẹ ìjẹni ọlọ́run àpẹẹrẹ pé yẹn dẹ̀ ń tẹ̀lé ìlànà nẹ́bùwà muhammad sallallahu alayhi wa sallam onírú ẹ̀ máa ń tọ́ka sí هذا هو الإمام البخاري الإمام البخاري عليه رحمة الله díẹ̀ díẹ̀ tá à ń gbọ́ nípa wọn rèé الإمام البخاري رحمه الله nínú àwọn wà dáadáa tọ́nà ń ṣe fún wọn tán fi ń dérú àwọn ọkọ̀ báyìí tó ń jọ ìwà nẹ́bùwà muhammad sallallahu alayhi wa sallam tó fi ń jọ pé ó rí ẹgbẹ́ sí ànẹ́bì ni wọ́n ń gbéṣẹ̀ lílòótọ́ alimami Bukhari gbà tí wọ́n sọ̀rọ̀ wọ́n sọ wípé almadihu wa dhammu indi sawa almadihu wa dhammu indi sawa ó ní tẹ́rí àtẹni tí ń bá ń bú mi àtẹni tí ń yìn mí sawa bákan náà lọ̀rọ̀ wọn lọ́dọ̀ tèmi èèyàn kí ń yìn mí kí wá rò kọ́ tí yìn mi kí tó àmọ̀ rò pọ̀ mi torí pé wọ́n kọ́ lè mí fẹ́ bá dùwò pọ̀ ṣẹlẹ́ni tí kò rẹ̀ mọ́ ń dérú pò báyìí òun lẹ́ni tó bá fi pín òun àtọlọ́run ọba nìkan náà jọ dùwò pọ̀ àmọ́jẹ́rọ́ gọ́rọ̀ àwọn èèyàn bí táwà kù sí àwọn ọlọ́mọ kí ó dédé àbáwà tá ń jẹ́ àfá àbáwà tá ń bẹ láyé lé ní ìjọba ìyàtọ̀ mọ́ ń bẹ lọ́dọ̀ àlùmọ́ àbí ṣọwọ́sàmù àwọn tí wọ́n bá yìn wá kí làwọn mọ́ ṣe afá wọn mọ́ra àwọn tí wà nù akọ wọn mọ́ra àwọn ilé inú àwọn tí wà lélẹ̀ yẹn tó ń dìfẹ́ndì wá káàkiri ahán ọmọ akẹ́kọ̀ọ́ gidi lélẹ̀ tó bá ipọ́ rẹ̀ náà ni irú ọ̀rẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ àwọn àti ẹ̀ yóò wọ̀ dáadáa lẹ̀ anáwó máa dẹ̀ torí kó yìn wá ni ẹni bá ti ń bú wa kí làwọn ọmọ ṣe jọmọ́ àmúlọ́ta náà níbi àìṣẹ́ tí ń bú àwọn olókọjẹ́ kí ni máa bá ṣẹ̀rẹ́ ní ẹni tí ń bá bí lókọjẹ́ tí ń bú káàkiri àdúgbò wàhálà wọlé ìbọ́bùn so tí bá ṣe nǹkan tó da sọ́dọ̀ ọlọ́run ọba tí wọ́n bá yìn ní pé ah àbẹ́ rí gàbá yá o ń sòótọ́ o máa ń kí nìkan níjọ ti tiẹ̀ ò ní àfẹ́ ni ìtumọ̀ rẹ̀ lọ́dọ̀ àlìmọ́ àmọ̀tòkọ́ rẹ̀ tí bá ti sọ̀rọ̀ ọlọ́run ọba tí wọ́n mú pé ah olórí ibú ni ó kí kò ní jẹ́ kó ah, àfẹ́ ìwọ tí ó dùn nú ń bu kò ní rè bú rẹ المادح والذم عندي سواء ẹ̀dàkùn ta ló lè fọwọ́ ọrú eléyìí sọ́yà láàrin wa lẹ́yẹ́ tí àwa tá ń bọ̀ tá ń kẹ́kọ̀ọ́ mímọ̀ àwọn ìlànà tá gbọ́dọ̀ fi mọ́ wo bá ti rìn ní o irú tá gbọ́dọ̀ mọ́ ronú pa fẹ́ jẹ́rìí pé á ah, tọ́lọ̀ bá ti ẹ̀ padà fi mọ̀ yí sáà mẹ́mí náà jẹ́ ń kọ́wà yí lára rẹ̀ Imam Bukhari rahimahullah ẹ̀rẹ́ lómi ilé ni ó lè ti mọ̀ bá ṣe dáadáa nínú iṣẹ́ ọlọ́run nínú iṣẹ́ dáàwà nínú iṣẹ́ tààlìm iṣẹ́ kọ́yàn lẹ́kọ̀ọ́ níjọ́ táwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní yìnyín báyìí ni yóò bá mọ rí rẹ̀ fáàrí nì ìyá ò nì ní tí ó kó bá ṣẹlẹ̀ mọ́ lọ́wọ́ nù níjọ́ táwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní bú oná lòun náà túnmọ̀ owó náà tún fẹ́ gbèjà ro ṣe bí ṣe ọlọ́run lọ́lọ́run jẹ́ ibi tó bá ti lóun gbèjà dẹ̀dẹ̀ fèsì èébú tó bá ń bú ẹ̀sìn ìyẹn mọ́ òpin ẹ̀sìn bó ti rí rèé tán bá ń takò òdodo ọ̀rọ̀ bó ti rí rèé a máa ń búwọ ìwọ náà ń búyàn padà wọ́n yíyàn ìwọ náà wá ń donú pé ah, àwọn ilé ìmọ̀ yìí wá ní hálọ́wọ́ ni imáàmù Bukhari alimáàdì ṣọwàbáàmù ìndí sáwà alimáàmù Bukhari ní ẹni ìrìtàbìtú ahadan ó ní alìmọ́mù ìwòkọ́ ìrọ̀ṣímọ̀lọ́ ó ní mo tàn mọ́ pé tí n bá máa pàdé ọlọ́run bá níjọ́ tí n bá pàdé rẹ̀ mo tàn mọ́ pé kọ́lọ̀run ti ẹ̀ mọ́ ẹjọ́ lọ́wọ́ mi ń pa pé èsì ọ̀tọ̀ ń sọ̀rọ̀ lágbájá lẹ́yìn èsì ọ̀tọ̀ ń ba lágbájá lórúkọ jẹ́ ó ní mo fẹ́ kí n pàdé ọlọ́run ọba kí n má nírú eléyìí lára هذا هو الإمام البخاري عليه àmọ́ àwa lè ní àti bá ìtẹ́lómi ò jẹ́ a ti ìròyìn tí èṣe tí a fi ẹ̀ ó lè jẹ́ nítorí pé ó wa ọ̀rọ̀ rẹ̀ a máa sọ lóko kókọ ó kọ tí èṣe tí a mọ̀ pé kí sì ní pé a pé ó ń ọ̀rọ̀ fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ gbogbo àníyàn rẹ̀ a fi nǹkan sí nǹkan ròyìn àníyàn inú ìmọ̀ta tó wá ní kàǹfààní Imam Bukhari alayhi rahmatullah Imam Bukhari ní pé mastaraitu mundu wuliditu min ahadin bi dirhamin wala bi'tu ahadan shay'a Imam Bukhari rahimahullah ó ní láti jọ tí wọ́n ti bí mi sáyé mi fi dírhàmù kan báyìí ra jàrí dírhàmù kan báyìí kí ìgbésáyé lọ́jù jùlẹ̀ fún mọ́ rahimahullahu rahmatan wasi'a ó ní kódà rẹ pé èyí wá ara nǹkan nìkan kó èyí tí ẹ̀sùn ta nǹkan kan báyìí fún yẹn fún kálukú ó ti mọ̀ wípé àbò ní ìṣe wá wọ́n oúnjẹ ni ẹgbẹ́ ìbá àfà pé wọ́n ẹbí wọ́n tẹ wọ́n kọ́lá màbí wọ́n sì mọ́ kọ́ nǹkan sí bá wa ti ro ìyàwó ro bẹ́ẹ̀ fàṣọ ìlà rèé ìdáhùn ni wọ́n ń ó ní àwọn tákàndá tá a máa ń kọ nǹkan sí wọn láti ra káwá àbí kò jẹ́ pípé ìṣèdè lárúbáwá nípìnlẹ̀ àmọ́ ti wọnú èdè lárúbáwá àwọn abéèrè pé ẹ̀ka kàdá tẹ̀ wá máa ń kọ nǹkan sí wà ń ṣébèrè àti íǹkì tẹ́ fi ń kọ nǹkan bóò lẹ́tí wá ń rí bóò lẹ́tí wá ń ṣe yìí fọ̀kọ́ ó ní bẹ̀rẹ̀ àti gbìyànjú àwọn abó ti mọ́ ń jẹ́ ni pé kúntù àmùrù insanan yẹ̀ṣẹ́rì lè yìí ó ní tẹ́bí mọ́ ṣe tí bá ní ìdìbáwò kí wà gbé fíhàn sí gbà lọ́rí bá ara sọ wá ṣe tí wọ́n gbà lọ́rí bá ara ìwé wa gbà lọ́rí bá ara báyìí wa ṣe àgbà lọ́rí bá ara nǹkan báyìí. هذا هو الإمام البخاري عليه رحمة الله واسعة àwọn kan wọ̀nyá wọn kẹta mọ̀ wù pé ah, ṣé ẹ̀dá ọmọnìyàn ṣé yàn bí tiwa báwa ti rí ṣé bẹ́ẹ̀ náà sì ọlọ́mọta fún wa ní àgbọ́yọ̀ ọ̀rọ̀ náà al-imam ahmad ibn hanbal rahimahullah wa rahmatan wasi'a ó ní ma akhrajat khurasan mithla abi zur'at ar-razi ar wa muhammad ibn isma'il al-bukhari وعبد الله بن عبد الرحمن السمرقندي الدارمي والحسن بن شجاع البلخي الإمام أحمد بن حنبل رحمه الله أنا دارك وما فاهم اللي كان في آه ìlú tá ń pè ní Khorasan tó wá kó àwọn abúlé kéréje kéréje àti tó kó àwọn ìlú ìlú ìlú mi sábẹ́ yìí ipe àwọn ìlú yìí fẹ́ pọ àwọn àfáà jáde àwọn àfáà kan bẹ táwọn ìlú kọ̀ọ̀kan pọ̀ jáde rí inú àwọn àfáà tó dárúkọ ní pé ìlú yìí ò tí pọ àfáà tó dàbí Muhammad ibn Ismail al-Bukhari alayhi rahmatullah imamu Ahmad tí ń ròyìn al-imamu al-Bukhari huwa aidan man huwa tábà ní akẹnubọ̀tàn gbé sáyé tí wọ́n náà ti mọ̀ rò pé àà ah, tí ah, èèyàn náà lẹ́dẹ̀ ń sọ̀rọ̀ pa wọn àáfà ńlá làwọn náà káàfà tó wá mọ́ juwọ́lẹ̀ fáàfà ìgbẹ̀rẹ̀ pé àà ah, irú àfà yìí kò tí ìjáde ní kùrọ̀sà alhafiz abi ali sari bin muhammad jaza rabe sọ̀rọ̀ ó ní ọlọ́mọ́sá fún wa ní àgbóyé ọ̀rọ̀ rẹ̀ Muhammad ibn Bashar ó bẹ́ sọ̀rọ̀ ní pé ó ní ṣùfáàdù dúnìyà àwọn ẹni tí ọ̀rọ̀ annabuwa Muhammad sallallahu alaihi wasallam tó yé yanjú tó máa ń pè yẹn ní al-hafiz dárọ́jà kan ńlá ni tó tóbi nínú dárọ́jà sáàmọ́ nínú mọ̀ pé yẹn kẹ́kọ̀ọ́ hadith annabuwa Muhammad sallallahu alaihi wasallam nítorí àwọn nǹkan tá àkọ́dẹ́ sọ ní àwọn akbar títà alimami bukhari rahimahullah ó lákọ̀ọ́kọ́ nu wọn ni Abu Zur'a ó lábu Zur'a yìí òun dìlú kan mú tiẹ̀ ó ní wà Muslim ibn al-Hajjaj bin Naysabur Muslim ibn al-Hajjaj ó náà dìlú tiẹ̀ náà wà Abdullahi ibn Abdurrahman ó ní abdullahi bin abdurrahman ad-darimi onábì ìlú kan mú jẹ́ wa muhammad ibn ismail al-bukhari bi bukhara ó ní ẹni kẹrin wọn al-imam muhammad ibn ismail al-bukhara ìlú wọ́n làwọn wá bukhara láwọn ti jáde wá wà á ní muhammad ibn bashar ìgbà tí ó tún sọ wá tún sọ wípé ó ní máa kọ́dìmọ̀ àlẹ́yìnà mísùlùmí bukhari àwọn àfá àti wọlú ìlú wa yíwá oláwọ̀ jàǹsàjàǹsà àfá àmẹ́ni tí ó dàbí bukhari àti ìrí a ń padà bọ̀ wá máwọn ṣẹlẹ̀ díẹ̀díẹ̀ wá o but sanau àwọn ọ̀rọ̀ táwọn onímọ̀ sọ ń pẹ́ ìtàǹsẹ̀ ní al-imam al-bukhari rahimahullah ta'ala ìkan náà àbá abẹ́ sọ̀rọ̀ nípa wọn àmín alimami Bukhari rahimahullah àwọn náà bẹ́ sọ̀rọ̀ nípa ara wọn wọ́n wá ma àfá kan lásìkò náà àfá àwọn ni táwọn náà kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ wọ́n ní Bukhari wá bẹ́ sọ nípa àfáyé wá ní pé ma tasagharat nafsi inda ahadin illa inda Ali ibn al-Madini

àwọn èèyàn bá gbé ọ̀rọ̀ qaulul Bukhari yìí haza ọ̀rọ̀ alimamul Bukhari an bá lọ rẹ̀ sọ fún alimul Madini bí a ah, abẹ́ gbọ́n kan dúkù Bukhari mọ̀ sọ nípa tí ó lágbára tó ọmọ nítọ̀ bá mọ̀ déwájú yìí ọmọ mọ̀ ríra àwọn bíbà táwọn òjẹ́ nǹkankan ni faqal Ali ibn al-Madini alayhi rahmatullah táwọn Bukhari tẹ́ ń wò yẹn huwa mẹ́rọ àmìtìrà náfẹ́ kó mọ́ wulẹ̀ níwájú tèmi ni kò rí tó jọrú ẹ̀ afáà tó dàbí tiẹ̀ ò sí mọ́ huwa mẹ́rọ àmìtìrà náfẹ́ látọ̀ sí fáwọ̀ òrírú ẹ̀ àwọ̀ rẹ̀ tó jọ ìyíhun tó kéré alóhun gbọ́ òrí ẹni tó tiẹ̀ tó nǹkan nínú ọ̀rọ̀ mímọ̀ dáńsọ̀ ọlọ́mọṣà fún wa ní ìmọ̀ kó fi ìmọ̀ ṣàpọ́nlé ẹnì kọ̀ọ̀kan wa tábà rí táwọn àfáà ń sọ̀rọ̀ alimami Bukhari sọ̀rọ̀ alimami Bukhari kí ló mú kí ló dé tí wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ tó àwọn ọ̀rọ̀ tó ń lágbára báyìí ká tó mú ìtàn kan wá ẹjẹ́ tó sọ ọ̀rọ̀ tí kan náà ní mímọ̀ sọ ọ̀rọ̀ eléyìí àfáà tí wọ́n sọ ọ náà ni Amru ibn Ali al-Fallah ibn mada ibn Ali al-mada al yìí náà láwọn ọmọ kéwù ìtò bí ọ̀rọ̀ tí Amr ibn Ali sọ rí o àwọn ọmọ kí wọ́n ti wá mú ń gbọ́n pa àlè lọ́mọ Bukhari rahimahullah ọ̀rọ̀ tó ti wá mú ń gbọ́n wọ́n àwọn ń wò pé ṣé báyìí náà ni àní wá tó báyìí ẹgbẹ́ bá ti sọ yìí náà ẹlòmíín náà ti mọ òwò náà náà àtọ́lá bá tilẹ̀ ẹ̀lò dájọ́ pé ìpé ṣé kò wá sí àkòṣe á nífẹ̀ẹ́ ni tó tó yàn báwọn ọmọ ti kóra wọn lọ sọ́dọ̀ àlè lọ́mọ Bukhari wọn bá lọ rí wá àdìsí kan wọ́n bá dúṣà lè Muhammad Bukhari rahimahullah àkàràmà kọmọ làdísì báyìí báyìí báyìí báyìí kí lẹ́bẹ́ sọ fún wa ń pa rẹ̀ Bukhari wá wò lọ wò bọ̀ ọ̀nà ah hadith jẹ́ bèrè yìí ní ìmọ̀ ìmọ̀ nkankan pa rẹ̀ ẹ má ìmọ̀ nkankan pa rẹ̀ fàṣọrò inú wọn bá dùn ẹ̀hán ah wọ́n ti máa ní kò sábà tó dàbí àwọn tí ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ bí ìgbà táwọn bẹ́ẹ̀ lọ fáfá àwọn oníròdò ló pé àwọn adájọ́ mọ́ kí oyin gan adọ́dọ̀ Bukhari alábèrè àdìsí lọ́dọ̀ rẹ̀ ó ní omele yìí igbó dọ́dọ̀ àfa wọn Amru ibn Ali fallas rahimahullah rahmatan wasi'a abá ní akramakumullah abèrè lọ́wọ́ Bukhari ń pa àdìsí báyìí báyìí kò mọ́ aláfọwọ́n tí a lè máa rùn kọ́ yóò sì mọ́ lẹ́yìn sábí hadith hadith annabi gọmọ́ hadithun hadith jẹ́ wá bèèrè jẹ́ wádù la ya'rifuhu al-Bukhari la ya'rifu Muhammad ibn Ismail ẹ bèèrè ẹ̀ lọ́wọ́ Bukhari kò wá mọ́ lẹ́yìn sábí hadith ẹ gbàgbé hadith annabi kọ́ kìí ṣe ti tànàbí wa Muhammad lẹ́ ń kẹ́lì mọ̀ pé ọlọ́run ọba ló mọ̀ọ́mọ̀ ṣèyàn ní ìkàn báyìí ọlọ́run mọ̀ọ́mọ̀ fẹ́ ṣàánà Imam al-Bukhari rahimahullah lóbi gbé wọn kalẹ̀ nínú tó gbé wọn kalẹ̀ ìṣẹ̀lẹ̀ kan tàwà lábẹ́ sọ nínú tó ṣẹlẹ̀ sí Imam Bukhari tá gbogbo aná òbí mọ̀ pé èèkan ni èèyàn ni ọ̀kan làwọn nínú àwọn àfà ìjọ kan èèyàn kan náà wá kóra wọn jọ wọn tóbi mẹ́wàá wọ́n tó mẹ́rù jọmọ́ wọ́n tó mẹ́wàá àwọn mẹ́wẹ̀ẹ̀wá wọ́n wá pín hadithi mẹ́wàá mọ́ra wọn lọ́wọ́ hadithi mẹ́wàá mọ́ra lọ́wọ́ hadithi mẹ́wàá hadithi mẹ́wàá yìí àti hadithi mẹ́wàá mẹ́wàá ni o eléyìí ni hadithi mẹ́wàá lọ́wọ́ eléyìí náà ni hadithi mẹ́wàá lọ́wọ́ eléyìí náà ni hadithi mẹ́wàá lọ́wọ́ táwọn mẹ́wàá bá tó wá ń kó hadithi mẹ́wàá mẹ́wàá dání mélòó hadithi ni ó padà dé 100 ẹwà ní hadithi yìí sanadu rẹ̀ hadithi ti mẹ́wàá tó wà lọ́wọ́ ilé sanadu mẹ́wàá lóun náà wà ní hadithi kọ̀ọ̀kan ní wọn ní sanadu kọ̀ọ̀kan tiẹ̀ ṣẹwàá àwọn hadithi yìí wọ́n wá jẹun sanadu wọ́n wá jẹun sọ́tọ̀ papọ̀ mọ́ martin adégi sọ pé wọ́n dàárú papọ̀ hadithi mẹ́wàá ti ń bẹ lọ́wọ́ ilé márùn-ún ẹ̀ sanadu rẹ̀ ọwọ́ ilé ìlú wa àdíìsì tó léyìí márùn sánàdù márùn nínú tiẹ̀ òun náà wà lọ rèé ju títí bẹ̀rù pé àwọn wá ń gbé sánàdù eléyìí fún mọ́tínú eléyìí mọ́tínú eléyìí wọ́n ń gbé fún eléyìí wọ́n wá jẹ́ pọ̀ mọ́ra wọn bẹ́ẹ̀ wọ́n àtún jẹ́ pọ̀ ní tó èjè o ṣe pé kálílẹ̀ kó ogun sánàdù tọwọ́ rẹ̀ ó kó sí ọ̀dọ̀ eléyìí eléyìí náà sì kó abọ́mọ̀ tó bẹ̀rùn wọ́n dàárú dé lẹ́gbù pé ó lè jẹ́ méjì nínú tẹ́lẹ̀ ọ̀dọ̀ ni kí wà rí nọ́mbà ètìtì ló sì wà ó lè jẹ́ méjì tiẹ̀ ọ̀dọ̀ ilé ìṣìlò wà wọ́n wá dàápọ̀ wọ́n dàápọ̀ débi pé kò tiẹ̀ kò lójútùú àwọn mẹ́rin ọba kóra àwọn olùkú ẹjá lọ rí bá بعد حدثنا كذا àjásáré fúlán ibi fúlán and fúlán ọba bẹ̀rẹ̀ sí níka ó máa tún jẹ́lẹ̀ so hadithi yá ó bá kàwẹ́ tún hadithi náà kí lẹ́fẹ́ sọ pa hadithi al-imam al-bukhari rahimahullah wọ́n wúwo lọ́wọ́ bọ̀ onílá àrífò á pè má hadithi ọ̀gá yìí ma ìní ṣúdé ó túkà kejì á lá àrífò ó kà kẹta lá àrífò ibi ẹun láti wọn kọ́ ma àmọ́nà ti ń bẹ lọ́wọ́ àwọn àfà ẹlòmí irú nǹkan báyìí wọ́n máa ń fi ń tẹ̀sí òun náà wù yíwà padà jábọ́ ó jẹ́ pé kò dá ká máa tẹ́ dẹ́yẹ̀wò báwọn àmẹ́lòmí ìtọ́ bá ti tirú ẹ̀ torí káwọn èèyàn ti yẹ̀wò yóò kàn ní àbẹ́ẹ̀ni àṣáàdì tẹ́lẹ̀ sọ̀hìn ni sọ̀hìn ni kò ní mọ̀ pé tó fẹ́ já òun bọ́ lòun lọ́dẹ pé sọ̀hìn ó lè jíbojú kéré pé ìbáwọn ọmọ tíọ́lá ilé bá ti pè fún ọmọ ogun ní dáǹkan mọ̀ kò nígbà bóyá àwọn ọmọ tí kan mọ́ bẹ́ẹ̀ pẹ̀já lọ yóò kọ padà wá jára rẹ̀ bọ́ yóò padà yẹ̀yẹ́ ara rẹ̀ ó fẹ́ pọ́n rẹ̀ lé ni kó kílèmù tó wọn ò ìjẹ́ yóò bá mọ̀ mọ́ sọ wọn náà Al-Imam Al-Bukhari rahimahullah fẹ́ni ti bèèrè gíríwà ní àìmá àìmá ìkéjì náà tún bèèrè àdására okùn náà ka mẹ́wàá tí ah, gbogbo mẹ́wàá láàdì láàdì láàrìfù láàrìfù ìmá náà ìgbà tí kẹta náà ká láàrìfù ìgbà tí wọ́n fi kàdé ibì kan mọ́bù kọ́lé síndé kẹ́sì pé hmm, ah, kíní ìdí ń dàpọ̀ àṣánà dùtẹ́lẹ̀ ìkàlẹ̀ kan yìí ah, ó jọmọ́ sínú ilé ẹni karùn-ún fi kájẹ́ ó ti di mélòó bá jọmọ́ gbogbo ẹ̀ láàdìrí láàárìbò láàárìbò ike ẹ̀fà káfíẹ̀ ike èdè káfíẹ̀ gbogbo àkàtọ́ ogun ẹ̀kan wúra lójú ẹ̀kan ní ẹdú ọbẹ̀ tó lọ tí a jìdélẹ̀ oníbẹ̀ ẹyẹ jí yẹjú àwọn àhàdìsì fún yín mo ti mọ̀ báyìí àbó ló ti jẹ́ ẹ̀hàn sọ rẹ̀ ní eléyìí ní nọmba èyí tó sì ka nọmba seven yìí tábà ní alọ́rẹ̀ ìwádìí ẹ̀bí nọmba seven tì ló fọ́ọ̀lù sí òun lélẹ́yìí kà ní nọmba seven so sárẹ̀dù tó wà níbi tí nọmba seven tẹ́lẹ̀ yẹn òun ló ní nọmba one tó wà lọ́wọ́ tiẹ̀ ṣùgbọ́n sárẹ̀dù tó wà lọ́wọ́ nọmba one tó wà lọ́wọ́ tiẹ̀ òun ló wà lọ́wọ́ nọmba three tó wà lọ́wọ́ eléyìí sárẹ̀dù tí wọ́n kà ní nọmba five lọ́dọ̀ tiẹ̀ òun ló wà ní nọmba seven lọ́dọ̀ tẹ́lẹ̀ sárẹ̀dù nọmba ten lọ́dọ̀ tiẹ̀ òun lè jẹ́ nọmba eight eléyìí lónìí sárẹ̀dù nọmba ti àwọn tó wá béèrè gan-an àwọn gbòòmọ́bi táwọn kì sárẹ̀dù eléyìí kọ̀ọ̀kan pọ̀ mọ́ra wọn mọ́

wọ́n rí fáwọn òbí irú Ibn Hajar ayé wọn látara tóhun náà jẹ́ nínú ilmul hadith al ibi Ibn Hajar táwọn èèyàn wá láwọn obìnrin kọ̀ láti gbírú ẹ̀yìn òun ló padà wá ń sọ pé irọ́ ìtẹ́ ilé ìtẹ́ ìsọ èyí tó jù èmi lójú mẹ́ kìí ṣe pé wọ́n dàrú mọ́ lọ́wọ́ ó tó padà ó ló jọ lójú ẹ̀yẹn rọrùn àfa àwọn lẹ́nu ẹ gba irú ẹ̀ láyé lónìí tó ní ẹ wá ṣe irú ẹ̀ fẹ́mi náà káwọn yóò lè yanjú ẹ. àárí o torí àyè lè dènà láyé rí kíni o láyé rábùkí ọ̀sẹ̀ rẹ̀ torí àwọn àpẹẹrẹ tó ń jẹ́ ká mọ bí Bukhari ṣe tó Ọlọ́run sì ń ju àwọn kọ̀ọ̀kan sínú ayé lákòókò yìí náà tí ó mọ̀ jápẹ̀rẹ̀ pé jáde kan bá fẹ́ tako orú tẹ́ ìṣọ́ ìgbẹ́ ẹ ẹ kí wá ní al-Hafiz ibn Hajar kí lọ́lójú àwọn lójú ní ọ̀rọ̀ yìí wọ́n ní tó jú àwọn lójú ni pé bóò ni Bukhari ṣe ń rántí pé hadithi nọmba 1 tẹ́lẹ̀ yìí sánàdù ẹ̀ gangan ní nọmba 3 lọ́dọ̀ eléyìí bákan náà hadithi nọmba 7 lọ́dọ̀ tiẹ̀ sánàdù ẹ̀ ló wà ní nọmba 9 lọ́dọ̀ eléyìí hadithi nọmba 4 lọ́dọ̀ tiẹ̀ sánàdù ẹ̀ ló wà ní nọmba 8 lọ́dọ̀ tiẹ̀ gbogbo àwọn olóṣè kọ́kọ́ rántí pé ibi tí gbogbo wọn tó sí yẹn mẹ́wàá tẹ́lẹ̀ yẹn nọmba tírì ibẹ̀ ló ní nọmba sẹ́wọ̀n èlé tẹ́lẹ̀ ibẹ̀ ló ní nọmba tírì kẹlẹ̀ tó lè jẹ́ pé ta bá ní àwò ó lè jẹ́ tó sọ̀lá yìí pé nọmba two kó lọ́bọ́ nọmba sixty nine nọmba eighty nine kó mọ́ lọ́ba ninety one nọmba ninety one kó mọ́ lọ́ba nọmba eighteen nọmba seventeen kó mọ́ nọmba six ìtumọ̀ tó ṣe nu o. yàmá al-Imam al-Bukhari alayhi rahmatullah ìyẹn ló fà á oní gbogbo àwọn ìṣẹ́ tá à ń gbọ́ táwọn àfà ń sọ òun ló jẹ́ kán lè mọ́ lanu kán mọ́ sọ lóẹ̀ nípa Imam al-Bukhari rahimahullahu ta'ala ẹgbọ́n gbà tẹ́nìkan fẹ́ sọ̀rọ̀ ni afáwọ̀ Abdullahi bin Hamad al-Amuli nígbà tó fẹ́ sọ̀rọ̀ ó ní wàdídìtú ẹni ṣàárọ̀tún fi sọ́bìrì Muhammad ibn Ismail ó ní inú tẹ́mi tó ti tẹ́mi wíṣì kí n ti ẹ̀jẹ́ láyé ni pé kí n rí ní kí n jẹ́ ọmọ kí wà bí ọ̀tọ̀ àní irun gbáàyà Bukhari kí n kàn jẹ́ irun gbáàyà rẹ̀ ẹ irun irun àyà òun òwe àkíyèké kápẹ́ kálápẹ́lẹ́ tí ń tiẹ̀ níláyé ni pé irun gbáyà bùkọ́rí ìbò orí tí bùkọ́rí bá ti wá ń lọ èmi ló mọ̀ sí kíni o ìmọ̀ wà mẹ́mí nírun gbáyà rẹ̀ so tó bá bí lè ti sí irun lẹ̀ wọ́n kàn á sí bọ́tì ní gbáyà báyìí èmi lẹ́mọ̀ sí kíni èmi lẹ́mọ̀ rí subhanallah àwọn tó ń sọ̀rọ̀ yìí àfáà mi wọ́n o ibi tó ń wò pé a ah, ah, ṣéyàn náà lọ́wọ́ bá dá ló dá lọ́lá tó báyìí al-Imam Muslim rahimahullah táà mọ́ ń wò tẹ́lòmí mọ́ bẹ́rò bóyá àtẹ́gbẹ́jọ náà fún alìmọ́ Bukhari yíó ọmọ tẹ́wùsáàfà olóbàbá Muhammad ibn Yaqub al-Hafiz ìgbà tó sọ̀rọ̀ nǹkan àbára ó ní bàbú òun sọ pé ọ̀áìtù Muslim ibn al-Hajjaj ó ní mo rí Muslim ibn al-Hajjaj báyìí bayna yaday al-Bukhari tó jòkó síwájú Bukhari yẹ̀sálùhù su'ala sabiyyil mu'allim tí ń bèèrè bèèrè lọ Bukhari su'ala sabiyyil mu'allim ẹgẹ́ bí ọmọ òkú ló ti mọ́ ń bèèrè bèèrè lọ́wọ́ àfáà ọmọ bí àwọn ọmọ ọdún mẹ́rin ọmọ ọdún márùn-ún wọ́n ti máa ń béèrè béèrè lọ́wọ́ tẹ̀yìn náà tẹ́ bá ń kọ́ wọn nínú kíláàsì tẹ̀yìn náà pé wọ́n ń béèrè lọ́wọ́ ilé ẹ̀kan mọ̀ dáhùn ẹ̀kan mọ̀ dáhùn lóun dáhùn lóun pé ẹ̀yà ti ń dáwọ̀ lóun ni ó ní bẹ́ẹ̀ ni muslim ṣe ń béèrè béèrè lọ́wọ́ ta ni al ilá haṣe ó lẹ́nìkan ní kórìíra àwọn mo ń o àfi kó jẹ́ ní kìí wa ashhadu anahu laysa fi dunya ó lè jẹ́ ni mo testify pé nínú ayé o a kò sírù rẹ̀ mẹ́ nínú ọ̀rọ̀ mímọ̀ yìí ọba àmọ́ àwọn afá mọ́ ń sọ̀rọ̀ bá oúnjẹ́ tọ́ bá ti wun táwọn òpé à ah, ní tẹ́mi ti rìn rí láyé ah, èmi ẹ̀ríru eléyìí ń tara wọn náà sọ pé ní ẹ́ eh, kó àtọ́ pé kò sírú ẹ̀ nínú ayé wa mọ́ èmi o pé èmi o à ah, mo testify pé irú wọ̀ àà lójú tẹ̀mí yé kan rí alayhi rahmatullahi wa ta'a muslim al-hajjaj táàkùnrin al-imam muslim èyí náà mọ́ sílá àti wọn náà mọ́ bó náà ti kàrámọ̀ tó àkókò ń bọ̀ tá padà sọ̀rọ̀ pa mọ́lù wà ìmáàmù muslim insha allah ọlọ́mọdé àfún alákòókò rẹ̀ alimam muslim bin hajjaj ó fẹ́ sọ̀rọ̀ pa alimam al-bukhari bó ti rí al-bukhari tó rọ̀ bukhari faqabbala bayna aynayhi ó bá kí sí àárín ojú méjèèjì alimam al-bukhari lára àwọn táwọn àfà mọ́ ti fúnra wọn wọ́n bá ráwọn àfà wọn kí sí wọn lórí wọ́n lè kí sí wọn lọ́wọ́ wọ́n lè kí sí wọn lẹ́sẹ̀ ah ah akramakumullah àfà àtàbá sí pé ń mm, mm, ilé ti dé gọ́ọ̀yà nù mímọ́ òlàmọ́ ti rẹ̀ fún kí wọn náà máa dọ́là fún àgbá èmi ló ti rẹ̀ mú sáàzọ́ra náà gẹ́gẹ́ rí wa báyìí náà wọ́n ti bẹ́ẹ̀ fún al-imam muslim ibn al-hajjaj rahimahullah ọba bá kí sí ojú imam bukhari méjèèjì waqal ọba ni da'ani أقبل رجلك يا أستاذ الأستاذين وسيد المحدثين ويا طبيب الحديث في علله orí ìyàfáwà ìrákù ẹgbàmíláyẹ̀ jẹ́ kí sí ẹ̀ṣẹ̀ yìí كيف يجري أستاذ الأستاذين يوافع وافع وسيد المحدثين يقولوا لي gbogbo àwọn àfáà tá bá pera wa ní orí hadith wa ya tabib al hadith ìwọ tó ṣe pé wo lo man treat hadith an fi ilale nígbà tí ma tin shaitan ìwọ lo man treat ọ̀rọ̀ an nabi fi mada fi ilale tí ma jẹ́ gini mọ́sí gbọ́ wọ́tọ̀ ìbáṣe tọ́lú ìwẹ̀ ẹ̀lì ó lè ní ọ̀rọ̀ ànẹ́bí ń ṣàìsàn Bukhari wá ṣé Bukhari wájú ànẹ́bí lọ ní mọ́sí gbọ́ ìtumọ̀ rẹ̀ ní pé tán bá ń naréètì ọ̀rọ̀ ànẹ́bí tó rọ́rọ̀ yọ̀rọ̀ àwọn tọ́lọ́wọ́ tó lẹ̀ ẹ̀lì tán bá ń naréètì àwọn ọ̀rọ̀ ànẹ́bí a mọ̀ ń pa àwọn kìnnì kan ní ilal ilal yẹn ni pé àwọn sánàdù ní ìmọ̀ ní fort ṣe pé lomi ìsọ́lẹ̀ lomi ló gba wa ó lè ṣe é ṣe kọ́rọ̀ ní mọ́ dọ́dọ̀ ànẹ́bí tí yóò bá wá jiná nu onímọ̀ ọlẹ̀mọ́ ọlẹ̀mọ́ dìkẹ́kẹ́ àbáwọn tí wọ́n jẹ́ pé àtọ́bá ti gbérú ẹ̀ ní òjò ah, àmú ń bẹ lára hadithi ẹjẹ́ ayọ́ àrùn orí àgbọ̀rọ̀ wọ́n bá ti gbé kó ni alimọ́ muslim ibn al-hajjaj rahimahullah ló fi ń pe alimọ́ bukhari yàtọ̀ fi ìlàlẹ̀ هذا هو الإمام البخاري àwọn ilé ìta ń sọ yìí díẹ̀ ní o díẹ̀ nínú nínú ní a eh, díẹ̀ ilé ìgbọ̀n ọ̀rìgbà kan mú akẹ̀sá kan mú akẹ̀ mú akẹ́kà kákẹ̀sá sọ̀rọ̀ pa ìmọ̀ mú kọ́ rẹ̀ kákẹ̀sá àti ẹ̀gbọ́ díẹ̀ ń pa wọn lásán kí kálukú ọ̀nà lè máa wo rẹ̀ pé ìwò nìwọ́n náà fẹ́ jẹ́ ẹja tó wá gbọ́kàn àwọn tó lọ́wọ́ tó lè dára náà jẹ́ kéékèèké bá ta máa rò kébí àwọ́dà ah, pé ẹ̀rọ lápáwà náà ti dàgbà rírọ̀ ìmọ̀ Bukhari rahimahullah kò ju ó dà oníkáàní ahlul ma'rifa ó láwọn onímọ̀ lákòókò àwọn min ahlil basra nínú àwọn ará basra bí pé àwọn ibi tí ìmọ̀ jòkó sínú ó ní ya'duna khalfa al-bukhari ó ní gbogbo wọn ma ń sáré tẹ̀lé bukhari lẹ́yìn báyìí fi talabil hadith nítorí pé wọ́n wá ìmọ̀ hadith lọ́dọ̀ rẹ̀ wa huwa shab imam bukhari ń jọ náà ṣáàbù sí ni wọ́n ọmọdé ni wọ́n wọ́n ìdàgbà wọ́n ni hatta yaglibuhu ala nafsi kí ló gbé àwọn nígbà tán bá pọ̀ tán pọ̀ jùlọ yóò ọkọ̀ yá kí lẹ́lẹ́fẹ́ kí tó láwọn àgbàlagbà rẹ̀ lè yìí wọ́yẹ ti tún náà fi bá ti tọ̀rì níbi tán ti lè tẹ̀ ilé ìjọ náà sáwọn òfin kí náà wà kí náà wà àpọ́kàn débì kan jọ́ṣẹ̀ kan wọ́kàn ní ó yá iṣẹ́ àjá jòkó bí ó kàn jòkó ni ibi tán bá láwọn ti jòkó ó lè dé èèyàn mẹ́wàá nílé ìbọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o látọ́rí ṣáájú kan wọ̀yẹ̀ ṣẹ́lẹ̀ àléyìn ẹgbẹ̀rún wọ́n ti jòkó níwájú àlèmọ́ Bukhari wọ́n ti thousand of people sí lọ́bẹ̀ẹ́kọ́ àbẹ̀ẹ́kọ́ hadith wà káà nà Bukhari ìrìzáká ìdá lọ́rí ẹni alìmọ́mùn bukhari lákòókò tírù nǹkan yìí ti ń ṣẹlẹ̀ ṣáàbán ọ̀dọ́mọdé kan ni lamiyá kúrójú wájòhò tí ojú rẹ̀ ò tí ì ṣe mọ̀ pé bẹ́yẹ̀ ti lẹ́rí gangan rí tí lárúbá bá ní lamiyá kúrójú wájòhò ọmọ ká máa sọ bí ojú rú àwọn yusuf bá jẹ pé tó bá padà bí kó ń dàgbà jẹ́ orí kójú ni lámì yakhruj wajhu olùsọ alìmọ́rù kọ́dì rahimahullah ìwé ilé ìtí ìṣẹ́lẹ̀ tí wọ́n kọjúrú àwọn àfáàtà sọ ilọ̀ kọjúrú àwọn Ṣuaibu lọ kọjúrú àwọn Sulaimanu lọ subhanallah subhanallah àwọn táwa ń dákọ̀ ìkílẹ̀ ilé ṣe ń pa hadith báyìí Arba'una Nawawiyya olè sí ìparí láti jẹ́ ẹni tí irú yíwá dàgbà báyìí kí àwọn ẹsẹ̀ ọ̀pọ̀ máa sọ pé alìmọ́rù kọ́dì wọ́n gbìyànjú lóòótọ́ àmọ́ àwa irú stéèjì tí wọ́n sí wàrí tàlẹ̀ Imam Bukhari rahimahullah táwọn àgbààgbà bá ti ń tẹ̀lé wọn lẹ́yìn subhanallah ọdọ ẹ̀rọ ìdírísẹ̀ Imam Bukhari rahimahullah tẹ́jì Imam Bukhari bá jòkó padẹ́ sí ìdánilẹ́kọ̀ọ́ bá ti ra jòkó ìbáyìí àwọn tí wọ́n mọ́ ń sábà wà ní jírísẹ̀ Imam Bukhari wọ́n yí sábà less than ishruna alfan 20,000 people náà máa jòkó kalẹ̀ báyìí tàbí akẹ́kọ̀ọ́ tí wọ́n pọ̀ jòkó wọn ìpìlẹ̀ tó sì bínú islam ní tó bí àwọn dàrú ni bẹ́ẹ̀ bá gbóhun ìmọ̀ọ̀mọ̀ láfímọ́ ti kíni làmọ́ ti rẹ̀ ní jírísà hadith níbi tó bá ti ń kọ̀rẹ̀ ní hadith tí ó ti mọ́ ń pọ̀ báwọn tí ìmọ̀ọ̀mù bá sọ pé àdásánà muhammad ibn kíní kan báyìí ẹnì kó هذا هو الإمام البخاري عليه رحمة الله واسعة إيه تانتني إمام بخاري لليو الإمام ابن خزيمة رحمه الله ibn Khuzaymah àwọn tá à ń dákọ̀ yìí náà àwọn àgbààgbà ni wọ́n nínú ọ̀rọ̀ ìmọ̀ hadith o kálí máa ma bí tó juwọ́lẹ̀ fẹ́ ní ìdí wọ́n ni máa rọ̀ ayètò tàhtà àdími sàmá àlàmà bí hadithi rasulillah sallallahu alaihi wasallam min muhammad ibn ismail al-bukhari ibn khuzaima ó lè mi ò mọ̀ ìyìn rírí lábẹ́ sánmọ̀ ọlọ́run muhammad ibn ismail al-bukhari ìdínú tẹ́ bá rí jẹ́ nìkan bá ń kàn fẹnu ẹ̀wọ̀ arọ́fìnlẹ̀ sí mọ́ bùkọ́rí ẹ́dìmọ̀ pé àwọn yìí ń jìnà sí mímọ́ àwọn ọ̀rọ̀ yìí àwọn yìí wọ́n mọ̀ gbọ́ wọ́n mọ̀ pé ṣó kírú ṣó káàrí èèyàn tí tọ́rọ yóò ti ẹ̀gbẹ́ ni bẹ́ẹ̀ sì ni wàláhi alayhi wa ọ̀rọ̀ wọn tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ là iṣẹ́ wo iṣẹ́ ni wọ́n ti síbẹ̀ ìlàlá ilẹ̀ òkun ọ̀nà ó sì jìn àti ní rọ́nà lọ ṣé ọdún tí wọ́n fi kọ́ síra mi lábẹ́ sọ ni àbí ọdún mélòó lábẹ́ sọ àbí kí lábẹ́ ṣe ẹ̀sùn pa wọ́n gan àmọ́ kí lápàá fi parí ọ̀rọ̀ o ní pé ó tó ká mọ̀ pé bàbá yìí tó bọ́ ti tó yìí kí láti jẹ́ kó tó bẹ́ẹ̀ oníkàwù pé àwọn tó jáwọn àgbààgbà nú àwọn àfáà àwọn àfáà tó jù wọn lọ àwọn àfáà kan ti dáyí kan tó dáyí àwọn àfáà tó ti ń bẹ nínú ìmọ̀ hadith ike gbogbo wọn gan lè ju wọ́lẹ̀ pé nǹkan ọlọ́run ọba ló kàn dá ilé ìbá jẹ̀mọ́ tó bẹ́ẹ̀ ìyẹn ti tó wá pé táwọn àfáà ti pè yẹn bá fi lè wá ju wọ́lẹ̀ fún yàn tó tó báyìí kí ní kan sì ń bẹ tí mọ́ ń bẹ láàrin àwọn àfáà oná ni alhassan alimada alketa ni tẹ́tàfà kan bá ti ń bẹ ń bì kan tí mi ìbá ti dẹ́ dé ẹ́ ti mọ́ lára rẹ̀ pé kò ní fẹ́ tẹ́ lọ́rùn ọ̀rọ̀ ìjálùsúná òràn ọ̀rọ̀ alùsúná alùsúná ìkànnà ìdíbẹ̀ irọ́ ìjálùsúná òràn kódà kó jẹ́ àṣàlẹ̀ sódínà tó bá ẹ̀pọ̀ ló ti wà níbi kan ló ti jẹ́ pé àwọn èèyàn ti ń pẹ́lẹ́ tó bá ti fi káfà mí lọ́jọ́ ẹ̀dẹ́ tó ń náà yóò jẹ́ inú àpọ́nlé wa nù. ilé amánú rahimahullah àyàfẹ́ tọ́lọ̀ bá kẹ́ tọ́lọ̀ bá sànú ó lẹ́ẹ̀ tún máa rí pé yóò tún máa wá kẹ́lò mí ò tún máa dàgbà bó náà tuntun kọ́lọ́ mọ́sá fi àánú rẹ̀ kó bí sàánú ẹnì kọ̀ọ̀kan wa. ẹ wá kan ma sípa Imam Bukhari jama ìyẹn tọ́ka sí pé hùn ẹni yìí ní bó ti jẹ́ هذه من حياة الإمام البخاري رحمه الله دي للي تأسيني تكبيش الإمام البخاري عليه رحمة الله ويا طالب العلم وجوانا وانكك ومما وانا وابدال على سرباي وانا جكوباي ìyẹn ló àwọn èèyàn náà ṣiṣẹ́ ọ̀rọ̀ mímọ̀ tó tó báyìí láwọn èèyàn fi ń ròyìn wọn tó tó báyìí náà àwọn nǹkan tó tó báyìí kí ni wọn náà fẹ́ ṣe bó ni wọn náà ti fẹ́ jẹ́ alimami bukhari rahimahullahu ta'ala ọdún bá ní káwọn ọmọ ka hadith táwọn ha sórí àwọn ọmọ sọ pé 100,000 hadith tó sahih tó lálàáfíà tó yanrantí ń bẹ lágbárí àwọn àwọn tó wájẹ́ da'if tí ó lálàáfíà lọ́rọ̀ anábúwa muhammad sallallahu alaihi wasallam 200,000 hadith ìwọ tó ń pẹ̀rẹ̀ lọ́mọ akẹ́kọ̀ọ́ mímọ̀ lé ní mélòó ní wọ́n hánú hadith alárùbà ọ̀rọ̀ Nawawiyyah tó kéré jù wọn lẹ́lòmí sí ń bá yínú yíwáyì níjọ́ ọ̀lọ́tọ́ bẹ́ bẹ̀rẹ̀ níjọ́ ọ̀lọ́tọ́ bẹ̀rẹ̀ kọ́ maha Bukhari níjọ́ ọ̀lọ́tọ́ bẹ́ ha kọ́ maha Muslim níjọ́ ọ̀lọ́tọ́ bẹ́ ha gbogbo alikutubu sitta kọ bá sì ya gbogbo àwọn tí wàtá dárúkọ yìí gbogbo àwọn ahadith ti ń bẹnu ẹ̀ kódà kọ tún wà Musnad Imam Imam Ahmad nípìnlẹ̀ rẹ̀ kọwáha kọwàbó sọ ibùkọ́l gbogbo tó ha lápapọ̀ kò tí tó tí Imam al-Bukhari nìkan tó nìkan ha alayhi rahmatullahi wa ta'ala àwọn àfáàtà sì mọ́ láàkẹ́ jọrì òyà ṣe lánà wọn sí bẹ́ ti nílò gbé iṣẹ́ ìlàwà tó lábùl ilmi ẹlòmí tí wọ́n mọ́ ń tẹ́rẹ̀ ń jẹ́ wà ni wọ́n fẹ́ ah, àwà yìí sì kéré ya àwọn tá a ti jọ ọmọ kíní kan yíyẹ lọ́wọ́ èmi ò tí ẹ̀ sí pé twenty irú àwà yìí kọ́ náà ń sọ irú ọ̀hún Al-Imam Al-Bukhari rahimahullah kọ́ àti ẹ̀ tí ìdá àti ìjọmọ ọdún mẹ́wàá lọ táwọn èèyàn ti mọ̀ pé ń hùn èèyàn rẹ̀ ìmọ̀ rẹ̀ hada jabal kálukú ní Imam Bukhari wọ́n túnṣẹ́ ìpé ń hùn ìmọ̀ lárí ìwé àwọn kan tí wọ́n rí lọ́dọ̀ kó lè máa dàbí pé á ah, kíní yìí tó dẹ̀ rí bẹ́ẹ̀ lóòótọ́ àwọn ọlọ́run bá subhanahu wa ta'ala alóhun amọ́ ń ṣe kíní kan láwà fọwọ́ kọ̀ọ̀kan níwà wọn bá wọn àpẹẹrẹ tẹ́ mọ̀rí wa láìpẹ́ yìí alọ sí jòkó kan ìkan àwọn àfágbà àwọn àfá súnmà Dr. Fadl ibn Madina wọ́n rí kan tí Madina náà ní òjú ọmọ ọdún márùn-ún lọ pé kódà táwọn èèyàn sọ àwọn tún wá mọ̀ ẹ́ mọ̀ fúnra wọn pé bọ̀ ní kó tẹ̀sítẹ̀ ara mi ọmọ five years ó ti há gbogbo bí bí bá bí ọmọ ọdún ha ọ̀nà ó ti gbogbo alukur'an aláwọ̀ arí ọmọ ọdún méjì àbọ̀ ní Egypt yẹn

سبحان الله أما الأمر تو الآبيات وهكذا يا معشر الطلاب العلم بها كان كيكو مما جكانا وكلا وانا فيشي لو لا تبيع شيء بيجو تانا ما لاقاني وايد عن بي تانا ما ني انا ما جاك اموجو تو رمي ما مو تو اما كان بني سعودية جهاد بن محمد بن جهاد المالكي حفظه الله تعالى ورعاه ní nǹkan bí 2016 ni máa kọ́kọ́ rí fídíò ọmọ tá à ń sọ yìí ìgbà yẹn wọ́n ló wà ní 11 years or 10 years old nígbà tá à ń sọ yìí ní táìmì alukur'an ó ti ha sórí kamilan alukur'an ó jẹ́ kí ni ó ti ha sórí kamilan sahihul bukhari ó ti ha sórí látòkèdélẹ̀ pẹ̀lú sanad sanadan wa matnan sahihu muslim ó ti ha sórí sanadan wa matnan àwọn ọdún bẹ̀rẹ̀ lágbé ọmọ 11 years káàkiri ẹ̀bù tó ń kákámù tó pọ̀jù àbí 11 years old níjọ́ náà kí wá lábí wá mọ́ ọmọ ibi ọbẹ̀ ṣe tẹ́sì fún ni public báyìí ni wọ́n ti gbé kalẹ̀ oya hadithi báyìí hadithi man talógbà wá hadithi abin ròyìnrà kó tó wù yẹn délẹ̀ ẹni tó ń pé tó ń ṣe kíní fọ́mọ̀ yìí ẹsẹ̀ kan náà ti ti sáré ka hadithi mi kọ́mọ̀ yẹn tó dáwọn ti sáré ka hadithi mi oyá ilé àdíjì mọ́n àbúrò rẹ̀ àdíjì lẹ́lẹ́ àdíjì báyìí àdíjì ilé ẹni àdíjì bá àdíjì àbí ìrọ̀ ìrọ̀ àdíjì mọ̀án subhanallah ọmọ 11 years أما العجيب والغريب في أمر هذا الولد وهذا الصبي أنه أعمى ìdí wá fọ́ ní jù tó jọ ní lójú ní pé ọmọ ta wá ń sọ yóò kò rí náà o kò rí náà ni kò rí náà wọ́n mú rìn báyìí wọ́n mọ̀ fàá rìn O dẹ̀ ti hálù Qur'an kamilan àwọn hadith Ànábì wa Muhammad sallallahu alaihi ha ló Iru irú àkókò tàwà ibẹ̀ ọlọ́run lọ́wọ́ bí chájú ti wá dé lásìkò tàwà yóò tó ráwọn yóò tọrọ mímọ̀ ẹlẹ́ irú wọn ti wá pọ̀ bẹ́ẹ̀ àti wọ́n lọ yọ́ láàrin irú wọn wá ni wọ́n kàn yọ́ jáde pé wá ṣe kò pẹ́ rẹ̀ nígbà tó tún máa bíbi ọdún méjì já tẹ̀lé òun náà tó ti wá bọ́ọ̀tọ̀ òun náà tó wá ń ṣe tẹ́sì fọmọ kan náà tí ẹ náà ti parí alukur'an tó náà ti hásọ̀ hẹ́wọ̀n Bukhari òun náà tó wọ́n bí pé àdíjẹ́lẹ́ àdíjẹ́mọ́ àdíjẹ́lẹ́ irú ń tán ṣe fóun náà ọdún àníwọ̀ náà wá ṣe fọmọ kan náà ọmọ ìyẹn náà tó wá kéré tí òun yóò jẹ́ sí pé ten years so ìwọ tó wá lẹ́dí kéè tí mọ́ Bukhari irọ́ ni ó yá àwọn ilé wọ́n sì ń bẹ láyé báyìí tá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́wọ́ bò sí ìpa wọn kọ́lọ́ jẹ́ kẹ́ni so ṣe lẹ́gbà pé ọ̀rọ̀ tá ń sọ yìí má rò pé wọ nìkan là ń dájú pé èmi díwò ń sọ náà èmi náà ń bá rí èmi náà sọ̀rọ̀ kí èmi náà múra ayé ọ̀pọ̀lọpọ̀ nígbà àtúnṣe gẹ́gẹ́ mọ́ bí kátírà sí ẹgbẹ́ bí ṣe mọ̀rọ̀ ọjà ẹlòmí ó kàn mọ́ rìn káàkiri ẹlòmí ó kàn mọ́ ṣeré ẹlòmí ó mọ́ ṣeré pa ẹlòmí abó oúnjẹ gbogbo abó oúnjẹ ẹmọ rí lọ́wọ́ rẹ̀ ìyẹn tiẹ̀ ń gbà ní ìgbẹ̀yẹ́ tiẹ̀ mọ́wọ́ pé kẹ́ẹ́ jẹ́ káàkiri ẹ̀wọ́ pé àfa àti tiẹ̀ ń kọ́ wa bó ló ti rí orí tẹ́mi náà bá ń gba dúró ní wọ́n sábà sọ̀rọ̀ pé lèmi náà máa ń ṣe àwọn tẹ́mi náà máa ń kà tí mo rò pé ah ṣé báwọn àfa yìí ti lórí ayé rè àwọn tẹ́mi náà fẹ́ jọrè tẹ́lẹ̀ mi náà máa ń wo ni pé kílẹ̀ ni yìí máa ń ṣe nu mọ́sábà tó láwọn àlùjẹ̀nu ni ìyìn ṣe méjì nìgbẹ́ láwọn àlùjẹ̀nu èmi náà ń gbajúmọ̀ tíra tèmi náà ni wọ́n náà gbajúmọ̀ tiẹ̀ gbogbo eré pàtẹ tó ń ṣe dẹ́mọ́ ní káàkiri fi yẹn lẹ́ẹ̀mọ́ ń ṣe eré pàkàkiri mọ́ ẹlòmínú yìí tó wá gbé fóònù báyìí géèmù ló mọ̀ play mọ̀ ṣe eré pàmọ́tẹ gbogbo ẹ̀ نسأل الله سلامة والعافية ọlọ́run wa subhanahu wa ta'ala kó jẹ́ kọ́rọ̀ ìgbó wúlò fẹ́ ní kọ̀kan wọn kó jẹ́ ká ṣàǹfà ní mẹ́ àti ẹ̀jẹ́ kó gùn báyà máa ọ̀rọ̀ alìmọ́mù Bukhari yajurru ba'duhu ba'dahu èèyàn níbẹ̀ sọ̀rọ̀ nípa Imam Bukhari ẹ̀ nígbàgbà tẹ́gẹ́ ìkọ̀tọ̀rí jẹ́ mọ́ sọ̀rọ̀ tọ̀rí jẹ́ kẹ́ sọ̀rọ̀ ẹ̀ṣẹ́ mo sùn bẹ́ẹ̀ nígbàtí